الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نبات الله عز وجل إن وما خلقت الجن والإنس إلا ليعبدون fún ọ̀sẹ̀dá àlùjáná àti àwọn èèyàn nítorí kankan tọ́tayọ wọn lè máa jọ́sìn fún ẹ̀mí nìkan lọ. tí èèyàn bá wòye sí ìdí pàtàkì tí ìṣẹ̀dá àwọn àlùjáná àti àwọn èèyàn tó fi wáyé a ó rí i pé olú ẹlẹ́dàá wa kò dá wa fún kankan míì tó tayọ ká wá ṣe ìjọsìn nílé ayé wa tá a wà yìí ìjọsìn tá a sì wéyè kò lè ṣe déédéé pẹ̀lú nítorí wàá ti torí rẹ̀ ṣẹ̀dá rẹ̀ tí ò bá jẹ́ ìjọsìn ní ìbámu pẹ̀lú bọ́ọ̀lù wa ti ṣe nípa ọmọ àti nítorí tó bá gbágbárí tiẹ̀ èrò orí rẹ̀ àti ọgbọ́n rẹ̀ nìkan yóò fi máa rú ìjọsìn tó ọmọ àti ìṣìnà ó tún pọ̀ jù tẹ́lẹ̀ bá ti sórí pé ń ṣẹlẹ̀ lókè pẹ̀lú òní. gbogbo èèyàn pátá lolúwa ti ṣàdámà ẹ̀mí àti fẹ́ sẹ̀sìn tó ti ṣàdámà rẹ̀ sún wọn lára. wọ́n bẹ nínú wọn ẹni tó wá tiẹ̀ sí díẹ̀ sìn òdodo ètò olúwa ẹlẹ́dàá wa ní ká máa ṣe ti ṣe alìsílám. àwọn ètò pọ̀ jù nínú àwọn èèyàn ìdí ìbàjẹ́ ìdí ìṣekèfèrí ìdí ìṣẹbọsí Allah làwọn wá tí wọn sí torí ẹ wa qalilun min ibadiya ash-shakur àwọn ètò kéré nínú àwọn ẹrú Allah làwọn ẹni tí ń jọ́sìn fún àwọn kèfèrí ló pọ̀ jù láti jọ tí ìṣẹbọsí Allah tó ti bẹ́ sílẹ̀ láyé ànábì Nuh alayhi salam títí tó fi dòní àwọn ẹni tí ń ṣe kèfèrí tí ń ṣẹbọsí Allah àwọn ni wọn pọ̀ jù a ó rí i pé ẹ̀sìn àtọwọ́dá ìlànà káfígbẹ́ ká máa pè lọ́nà ńlọ́pọ̀jù nínú tọ́mọ ènìyàn ṣe àwọn ènìyàn tó ń bẹ lórí ẹ̀sìn òdodo eléyìí tó jẹ́ sìn àsìnlà téèyàn máa ń tàtàrà rẹ̀ wà lẹ́nà àwọn ẹni tó wà lórí eléyìí wọ́n kéré jọjọ kìí ṣe nǹkan tó ẹsẹ̀ dé bẹ́ẹ̀ ni kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bó ti ṣe wà látọjọ́ tó ti pẹ́ lọ ìwọ tó ń ṣe islam máa ronú sọ̀rọ̀ ara rẹ ní gbogbo pa má jẹ́ kí ilé ayé eléyìí tó ṣe pé òun fi àfẹ̀mọ́júmọ́ òun fi ń léka tẹ́kùn ní wọlé àfi tí gbogbo agogo bá lù má jẹ́ kó kó ẹ̀tàn jẹ bọ́ lódodo a ṣẹ̀dá wa nítorí ká lè wá ṣèjọsìn ṣùgbọ́n irú ẹ̀dá tó lúwa tó dá wa ẹ̀dá tí ó máa jẹ ni ẹ̀dá tí ó máa mu ni ẹ̀dá tí ọmọ wọ sọsọrùn ẹ̀dá tí ó láwọn àbùkátà kan tó fẹ́ gbọ́ ni eléyìí ti ń pè fún pé kó lówó láti fi lè gbọ́ àwọn àbùkátà yìí olúwa ọ̀sẹ̀dá gẹ́gẹ́ bíi tàwọn màláìkà olúwa táwọn màláìkà nítorí kí wọ́n lè ba àmà jọ́sìn fún kò wá fi nǹkan míì kan fún wa àwọn màláìkà wọn kì í jẹ àwọn màláìkà wọn kì í mu àwọn màláìkà wọn kì í sùn ìdí nìyí tó fi jẹ́ pé àwọn tí wọn ní gbogbo ògbà lọ́jọ́kọ́jọ́ inú pé wọ́n jọ́sìn fún Allah ni wọ́n wà kò sí nǹkan kan tó lè mú màláìka fún àìrójú níbi àfisèjọ́sìn nítorí wọn àbùkátà kankan sówó wọn àbùkátà kankan sóúnjẹ wọn àní bùkátà kankan sómi wọn àní bùkátà kankan síyàwó dábàá tó gbogbo nǹkan ìpèsè gbọ́ àfi kẹ́yìn olówó òsín tí màláìka fẹ́ fi léṣe dábàá pé mo fẹ́ kọ́lé mo fẹ́ gun màláìka ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwa ń tiwa olúwa dá wa lẹ́dàá tó ṣe pé wọ́n máa jẹ ó dá wa lẹ́dàá tó ṣe pé wọ́n máa mu ó dá wa lẹ́dàá tó ṣe pé wọ́n ní bùkátà táwọn ń tà máa fowó ṣe a sì mọ̀ pé ń tà fowó ṣe èèyàn gbìyànjú láti wá owó èèyàn fi rówó olúwa lẹ́dàá wa ó ṣe àwọn àlàkalẹ̀ tó dáa tó dáa tó dáa fún wa nípa pé ká wá owó àmọ́ ká wá àgbọ̀nà tọ́tọ́ ká sì má ṣe gbàgbé wípé owó gangan gangan kọ́là fojúsùn tó ń tìtorí rẹ̀ ṣẹ̀dá wa nǹkan tó ṣe wípé tá a bá wà tá a bá rí kọjá tí ó máa ràn wá lọ láti ṣe ìjọsìn mi ọ̀wọ́rọ̀ tìtorí owó tó ń wá kọ́ gbàgbé kókó tó ń tìtorí rẹ̀ bẹ nílé ayé. a rí i pé àti wá owó ó pè fún kọ lásìkò ó pè fún kọjá ẹni tó ṣe kọjá fáfá ó pè fún kọjá ni tó ṣe pé o ò ní fi àkókò rẹ rárí pẹ̀lú àwọn ẹni tí ò ní kan ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o gbọ́dọ̀ jẹ́ pé ìdí owó tó ń wá ọ̀hún lọ gbàgbé ara rẹ sí tí kókó ntolúwa ti torí rẹ ṣẹ̀dá rẹ tó fi àbọ̀mọ́ lọ́wọ́ torí níjọ́ tí èèyàn bá ti dà bẹ́ẹ̀ ẹni tí ó tàn ó ti gba tí ò ní tán lọ́wọ́ rẹ ilé ayé ó ti gbàgbé àmọ́ lọ́wọ́ rẹ tó bá yẹ pé àbùkátà ká jẹ ká mu iná là á fi sọ ẹ̀mí wa gbogbo ẹni tí ó bá jẹ gbogbo ẹni tó sì fẹ́ mu ó bùkátà sí kò ní tẹ́tíǹsì kódà tí yẹn bá jẹ pé àgbẹ̀lẹ̀yàn nígbà ń kí oúnjẹ bọlẹ̀ tó lu àsìmí kọ́ máa wò kò tàbí ṣùgbọ́n tó bùkátà owó ọ̀kan lè kí wọn bílẹ̀ yẹn kà ti ṣe wà ó sì máa mú nǹkan jáde láì jẹ́ kó oró gbogbo igbó tó ti gba gbogbo kó rẹ láì jẹ́ pé ọkọ lẹ̀ láì jẹ́ pé ọ̀ràn tó kù sínú lẹ̀ ọmọ abẹ́ Allah oṣù jẹ́ni tó ṣe pé tún mójútó kó rẹ bẹ́ẹ̀ lọ́lọ́wà tó ń fẹ́ fọ́mi yẹn pé ó ṣiṣẹ́ kó tó rí mi ó ṣe wàhálà kó tó di pé ń ń fẹ́ ọbọ̀ sí lórí pọ́ńṣiṣẹ́ lórí pọ́ńṣe wàhálà ọgbọ́dọ̀ gbàgbé ẹ̀sìn ọgbọ́dọ̀ fẹ̀sìn apara mọ́tàlá rẹ̀ dànù kó wọ́n wá jẹ́ pé owó tó ń wá yẹn ló mú ọ lẹ́rú ọ̀sẹ̀rú sì folú ẹlẹ́dàá rẹ̀ má ọ̀dẹ̀rú náírà ọ̀dẹ̀rú kọ́bọ̀ Allahu azza wa jal tó gbọ́dọ̀ máa jọ́sìn fún ọgbàgbé rẹ̀ ikú amú ọlọ́ba ṣe bọ̀ ọ́. ìbíjọ́sìn máa ní ẹ kì í ṣe kíkà lè kówó jọ lóluwà fi dá wa níjọ́ tó bá kú máa ń lọ kí ló mú lọ bó ti ṣe wá tó mú kankan wá náà lọ́nà ẹlòmíì kú ọkọ àwọn dúkìá rẹ̀ wọ́n kọ́ lẹ̀ wọ́n sọ àwọn tó mà nípa òfin ṣẹ̀rí àlọ́ ẹ bá pín kíní wa pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ tó fi di orí ẹni tó pín gbogbo wọn sọ pé Allahu Akbar èèyàn kan ló lù wá fún gbogbo nǹkan yìí ẹni tó wá nídà wọn ti lọ lẹ́yìn tí wọn pín tán àṣé tandi ni wọn rí tandi tandi ń bẹ tẹnìkan ọmọ lẹ́yìn tí gbogbo èèyàn túká táwọn máa ń túlé ní wọn bá rí àwọn òwe kan tó tún ṣàfihàn pé dúkìá tún lọ jantirẹrẹ ọkọ dé ìtàn ti pín. Allahu akbar ẹni tó kó gbogbo ẹjọ́ ó lọ ó filẹ̀ agbọ́n ṣùgbọ́n àìlú ọgbọ́n ló túmọ̀ sábọ̀ ẹ̀rí pé yorùbá gan sọ pé ilé ayé yìí báyìí àfọ́bà filẹ̀ ṣùgbọ́n a kì í lu ọgbọ́n yìí kí ni túmọ̀ ọgbọ́n tó o ní tè lò ntọ́ fọwọ́bà tó fi ilẹ̀ ó lọ fálà fún ntọ́ sẹ́kù ọ̀dààmú pẹ̀lú ẹ̀ àpẹẹrẹ pé àwọn èèyàn yẹn àtijọ́ lórí ikú láàyò ni torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ àwọn tó ní owó ribiribi ní àwùjọ kọ̀ọ̀kan tá a wà láyé àwọn dà oníkálukú lọ ìgbà tó lọ kò mú nǹkan kan lọ tọ́lá tí àwọn ọmọ bá jẹ́ pé àwọn wò pé àdúrú bàbá eléyìí bàbá tó fa àdúrú nǹkan yìí sílẹ̀ ẹn tó yẹ ká fi sán lẹ́sàn òun náà ní pé ká sin sílé kọ̀ yẹ ká gbèrú rẹ̀ lọ sórí tẹ́ tó ń lọ nílé mà ní. nǹkan ló nílé mà ẹnì kò tó bá yá tí ọba jẹ yìí àwọn ọmọ ọmọ yìí wọ́n padà sọ pé àmọ́ tó fàtàn ti ti grand pass bí wáì. ìbá tó fún yín kórìí tẹ́lẹ̀ ní ẹsẹ̀ sí ẹni tó ẹ̀kọ́ ọmọ ṣàdúrà fún yóò tún dẹni tó ọmọ pé gbogbo ilé ìtì wa lọ́nà mọ́tò tó ẹ̀ka pàtì dọ́bù mọ́tò síbi báyìí ẹ̀yọ̀ kan là ń lé ké síbi. Allahu akbar wọn ló ti sẹ́ gbogbo nǹkan kalẹ̀ torí délé ẹ má jẹ́ ajẹ́ kí n tí ó tán ọgbà tí ò ní tán lọ àkótúmọ̀ sí kọ́ mọ́ gbìyànjú o kọ mọ wàá bí ó ti da fún ọ láyé o àmọ́ òhun òhun gẹ́gẹ́ báyìí lọ́rọ̀ lé ayé alkiyama mọ́sálà ìtàrù nítorí pé ibi tá à ń lọ ẹ wo ní ìsinyìí báyìí fẹ́mi yẹn bá gùn bàbá ò lẹ mọ̀ tẹ́mi rẹ̀ gùn jù ìyá ò lẹ mọ̀ tẹ́mi rẹ̀ gùn jù láti jọjọ ti dá yìí káàtì ẹ̀wò táwọn tó máa parọ́ tí bàbá wọn màmá wọn bá fọ́ ọkàn bú nọ́mbà kan ni wọ́n lè pe igbó ọdún bàbá lò ìgbà ọdún two hundred ọjà two hundred ẹlòmíín bẹ lábẹ́ pẹ̀lú ìṣó ti lé lẹ́gbẹ̀rún ọdún Allahu akbar ẹ wo ibi tá à ń ti bọ̀ ọjọ́ mélòó la lò ibi tuntun wa wà tó ti lẹ́gbẹ̀rún ọdún kìí sùn lópin o à ń tún retí nǹkan kan ní ìgbéǹdàgbéyàmù èyí tí wọ́n ń ṣẹlẹ̀ sí wọn bá a bá wúsàrè tá a rókò má ọ̀sánù ọ̀sọ́nù atútù tìyàn bíi mẹ́wàá lórí ẹ̀ gbogbo ọ̀sọ́nù olùwà ẹlẹ́dàá wa ọmọ ibi tí wọ́n wà níjọ́ ṣe láyé wọ́n ti máa rápẹ̀rẹ̀ rẹ̀ bí dáadáa ní báyìí dáa tẹ́gbẹ̀rún ọdún téèyàn bá jálá ìdá tẹ́gbẹ̀rún ọdún téèyàn bá kú káfíìrì sẹ́nu pé ọgbà àwa ti sọ ìyá àti bàbá níjọ́ gbẹ̀ndàlù síyàmù níjọ́ ní tíráwọ̀nà ti parun olùwà ni anáàrú ya'raduna 'alayha òdúgbò ni wàá ṣìyà ní àfẹ̀mọ́júmọ́ àti ní gbogbo rọ̀wọ̀ ni wọ́n kó fìràwọ́nà àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ni wọ́n kó wọn raná. wàyí wọn mọ̀tẹ́kù mùtáà tó bá wọn ti jọ́ pé dàlkìyàmà àdàkìlú àlẹ́ àdá ọlọ́run ní gbogbo èèyàn fìràwọ́nà àti fìràwọ́nà ẹ wá kó wọn sínú yàtọ̀ lẹ́kọ̀ọ́ gbogbo ìtàn rí tẹ́lẹ̀ o à bí nǹkan ọba bàjẹ́ èèyàn tún máa rà mí bí nǹkan ọba dá èèyàn tún máa rà mí. ọ̀dọ̀ wa jàmá ọ̀dọ̀ wa kámájẹ kọjá sí pé ayé tà ń léyìí òun ló mú mú láyà wá ju kásẹ̀tì lọ bó ti ṣe ń wáyé má gbàgbé ẹ̀sìn bó ti ṣe ń wáyé má gbàgbé ẹ̀sìn torí orí ìpẹ́ni tí ń wáyé ń wáyé ni kú máa pa wọn tẹ́másì kú òní ayé ńlọbì kankan olówó kù ní ìsìn ẹ̀rí táwọn ọmọ sọ pé àdúró owó yun wọn ò rí ẹ̀mí rẹ̀ dálẹ̀ àti àdúró àtòwó bíntín kò sí èsì máa gbá yàn lẹ̀ torí ẹ̀ ká mójú tẹ̀sìn wa jàmá ká fẹsẹ̀ fi kọ́ àwọn ọmọ wa kò sí nǹkan kan tẹ́ lè bu ọmọ tọ́ta ayọ̀ ẹ̀sìn tẹ́ ẹ bá kọ́ ọmọ yín lẹ́sìn náà tẹ́ ẹ bá kó gbogbo gbìngbìn ní kíkalẹ̀ níjọ́ tẹ́ ẹ bá kú àwọn náà àìlẹ́sìn ni wọ́n fi para wọn tán wọ́n tètè lọ bá yín ẹ ní kàdí o àwọn àna ti dára lẹ òdìjọ gbẹndàkìyà olúwa ẹlẹ́dàá kọ́mẹ́sì wa darí o olúwa ẹlẹ́dàá kọ́mẹ́sì kí nǹkan tí ó tà kọ́gbà tí ò ní tán dànù lọ́wọ́ wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa